ẹrù ẹrù ẹrù ẹrù means luggage ẹrù means luggage ṣé o ti di ẹrù rẹ? À ń lọ sí ìlú ọba. Ṣé o ti di ẹrù rẹ? À ń lọ sí ìlú ọba.